yín ní ẹ̀kúnrẹ́rẹ́. orúkọ mi ni Ayọ̀délé Omídínà tí gbogbo èèyàn mọ̀ sí Sùwé Sùwé mi lọ́sàn-án bàbá mi lóru. ẹ látìgbà tí bàbá Sùwé ti kú tí gbogbo èèyàn rẹ̀ ti mọ̀ báwo lẹ ṣe ń cope pẹ̀lú àwọn ọmọ. ẹ ṣe mọ̀ gbogbo nǹkan ká fi sí ọwọ́ Ọlọ́run kì í ṣe mímọ̀ ṣe mi náà Ọlọ́run ni ó ń bá mi ló ń ṣe alátìlẹ́yìn mi pẹ̀lú àwọn ọmọ tó pèsè jíjẹ mímu tẹ̀ tó rán láàánú sí wa so kò jẹ́ ká ká mọ̀ pé bóyá Abbas yóò tiẹ̀ bóyá ó wà láì kò sí láyé. ẹ ṣé àwọn ẹgbẹ́ òṣèré lẹ́yìn ìgbà tán ti ṣòkú tán ti ṣọdún kan ṣé wọ́n padà wá bẹ̀yìn wò ṣé wọ́n ń ṣẹ̀tọ́. ẹ ṣé mọ̀ gẹ́gẹ́ bí ṣe sọ síwájú ṣe rí ọlọ́run ni olùrànlọ́wọ́ ẹ̀dá lóòótọ́ nígbà tí bàbá sùwé pé ọdún kan wọ́n ti ṣe èyí tán máa ṣe bẹ̀tì yẹn wọ́n wọ́n yọjú sí wa wọ́n yọjú sí àwọn ọmọ wọ́n dẹ̀ ṣàyọjú sí gbogbo wa ṣá àwa náà dẹ̀ kí wọn pé wọ́n ṣe. sáfowó yọjú sáfowó yọjú. <laughs> ṣé gbogbo nǹkan kọ́ lówó ájòjú owó lọ so ti yé yín sùn so ṣé àbẹ̀wò lásán pé báwo làlàáfíà àwọn ọmọ o báwo làlàáfíà tìyẹ náà o nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣé ìyẹn gan tó so tó bá fowó ránṣẹ́ tán yọjú síyàn tán màlàáfíà yàn ṣé mo pé yẹn ò dáa. ẹ ṣẹ́ẹ̀lì yín ní plan bóyá tó bá pè yín sí eré ẹ̀pọ̀ ti pẹ́ ti ṣeré bóyá wà ó pé pè yín pé kójú yẹn tiẹ̀ tún jáde padà bóyá nǹkan mi tún lè tẹ̀yìn ẹ̀ jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. ẹ ṣẹ́rí tó ṣẹlẹ̀ ni pé tán bá pè mí màá ṣe fẹ̀kọ̀tẹ́lẹ̀ mi fi eré yìí mi fi sílẹ̀ ẹ̀yẹ máa wo YouTube nígbà tí mo bá èèyàn kan ṣe owó dọ́là orí YouTube ló gbé lọ tí wọ́n bá lọ search YouTube so mo mo àpíà nínú owó dọ́là yẹn mo ṣèyí alágbo so táwọn èèyàn bá pè mí màá ṣe kí ló dé iṣẹ́ mi nì láti ilẹ̀ sùwé mi lọ sọ bàbá mi lóru kó lè parun. ìyá iṣẹ́ abasùwé gan-an níbo ló wà kí bàbá sòwé tó lọ wọn ti ní fíìmù ńlẹ̀ wọn ṣe fíìmù sílẹ̀ wọn kọ sítórì sílẹ̀ alẹgbọ pé ọmọ wọn adéṣọlá àbí ṣọlá ṣọlá ṣá oní oní fíìmù ló náà níbo lẹ bá níbo gẹ́gẹ́ bí ẹbí níbo lẹ gbé lẹgẹsì àwọn sòwé lẹ gbé sí ṣẹ́rí tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní bónírèké ò tiẹ̀ fi gbá mọ́ bónírèsè yóò fi gbá mọ́ èyí tó ti fi kò lè parun àti pé bàbá sùwé ó yìí ń fi gbá torí pé kí ni sòfà tó jẹ́ pé kan nu ọmọ ẹ̀ ó yìí lọ sí ó yìí lọ fún iṣẹ́ yìí ó ń ṣe é débi tẹ́ bá dé ọ́fíìsì bàbá sùwé ní èdè ní ní kí ló ti ń pè ní èbúté ní èbúté ní ọ̀nà ìkòdú lọ́nà cemetery ẹ̀ lọ́nà cemetery tẹ bá dọ́fíìsì yẹn tọ́ bá gbogbo equipment ẹ̀ tó yìí ń lò gbogbo ẹ̀ ó yìí wà ń bẹ̀ tó tọ́ bá fẹ́ rẹ̀ǹtì ẹ̀ gan tí bàbá sùwé rà kalẹ̀ ń bá yẹn ó sì wà ó ní bàbá sùwé yìí fi ń ṣiṣẹ́ ó yìí wà títí tí ọlọ́jọ́ fi dé so kò parun irinṣẹ́ yẹn wà ń bẹ̀ so Ṣọlá so ṣọlá yìí ṣe fíìmù kan jáde náà ó ti pẹ́ bóyá bí nǹkan bíi last year ó yá bí fọ́ last year àìní ìsínbẹ̀ torí gbà yẹn mo strong gbà yẹn mo strong wọ́n ṣe discharge mi ní hospital yẹn torí bó bá tiẹ̀ ti bá àfíà gan àwọn kan máa sọ pé àkílódé ti fi àfíà kílódé ti mi kú jókòó so òun ṣùgbọ́n nísìn mo ti wà pa. so ìyá wa nígbà tí bàbá ṣe fi lọ́ngbà yẹn ọmọ kan jáde. ẹ ọmọ jáde. ọmọ rẹ yín ló jáde. Eh? ọmọ rẹ yín lọmọ náà ọmọ rẹ mi. Ah, lẹ́yìn tó jáde àdúgbò lọmọ eré eh, dókítà pé dókítà wà báyìí. ẹ eh, tó ṣẹlẹ̀ ni pé ẹ ṣàgbọ́ nípa kéèsì yẹn gbà yẹn pé ọpẹ́lọpẹ́ ọlọ́run mi lè lẹ́mìí náà èmi nìyẹn wá bá pé báyìí kásà báyìí kásà mo ní à mo náà lẹ́nu mo ní kí ló wá dé ìyẹn ni pé olórí fún àbàsùwé ní gbogbo ìgbà yẹn àbàsùwé ní kóun lọ wá bóun ṣe máa ṣe ẹ sódà sùwé níyàwó òun o sùwé lòun fẹ́ o ó wá di ìwọ ìgbà oníwọ yìí wọnú gúrúùpù náà tó wá ní olórí ṣùgbọ́n kí dẹ òun gangan ló ń sọ bẹ́ẹ̀ fún mi o hmm. so bẹ́ẹ̀ mo dẹ̀ ṣèyí tí ọlọ́run náà mi kò dẹ̀ ju bí ó ṣẹ̀ ń lọ pé oṣù méjì ṣá tí mo bá tẹsẹ̀ bọ́ irin yẹn tí bàbá sùwé àtàwọn ẹbí bàbá sùwé tó fi gba ọmọ yẹn wọlé ó ń lọ pósù méjì yẹn ni bàbá sùwé. ọmọ ẹ wá ń kọ́ báyìí ọmọ yẹn wà ní Ghana báyìí. bó wàá ní òun àti ẹ̀yin tẹ́ jẹ́ bí táyé ti mọ̀ wọn àbá sùn tẹ́lẹ̀. ẹ àjọṣepọ̀ yín ń sìn ẹ àjọṣepọ̀ ni pé ṣe mọ̀ inú ẹ̀ ń dùn inú ẹ̀ ń dùn gan so ó dẹ̀ ó dẹ̀ appreciate tí mo ṣe fún òun pé for the past forty years tóun ṣẹ̀ wá mọ bàbá òun so ó appreciate gan. ẹ̀bùn lẹ́ni nǹkan báyìí lẹ́ni nǹkan báyìí ṣe ríra lẹ́ni ṣé òun ó ń pè ẹ ó ń pè bí ilé ní aríra. ó ń pè. ẹgbẹ̀ tó ń pè rírí ta ríra gbẹ̀yìn òun ni gba lúrù táwọn òṣèré tọ́ṣe ọdún kan tó fi wálé láti Ghana ríríta ríra gbẹ̀yìn nìyẹn a dẹ̀ ń sọ̀rọ̀ lórí lórí sẹ́ẹ̀tì. tẹ padà sẹ́yìn Ọlọ́run níjà padà sẹ́yìn. iwájú iwájú la máa lọ. àyè sọ pé yàrá ìjọba sùwé bolo ti bẹ̀rẹ̀ ìrìnàjò yín ìfẹ́ yín eré yín bolo ti bẹ̀rẹ̀. báwo lẹ ti bẹ̀rẹ̀ gan-an it's a long story. ẹ sọ díẹ̀ nbẹ. Ah, ó ga o ah, ọ̀rọ̀ lọ́ọ̀fù lẹ́jẹ̀ ìrántí yìí. ó yá ó yá. ọ̀rọ̀ lọ́ọ̀fù gidi lẹ́jẹ̀ ìrántí yìí. ẹ ṣáà ń gbọ́ sùwé mi lọ́sàn-án bàbá mi lóru a ti bẹ̀rẹ̀ láti kékeré a bẹ̀rẹ̀ ṣẹ́mu bàbá sùwé gan mo fẹ́ lè ní òun pẹ̀lú ẹ̀gbọ́n mi ni ẹni ọ̀rẹ́ tó ti eyín sìn bẹ̀tì ìnábìrì rè glover rè ìnábìrì àti glover méjèèjì ẹ̀ níwọ̀n pé spirit méjì ni ẹyọ kan lẹ máa ṣèbí tó débi pé ibi tí bàbá sòwé láìkí ẹ̀gbọ́n mi yẹn dé tọ́jọ́ láìkí ara wọn ó tún fi ilé ẹ̀ sílẹ̀ ní ìnábìrì ó kó wa sílé wa ní glover yẹn ó ń bá wa gbé ní bàbá sùwé. ṣé ká tó fẹ́ ra. kò dẹ̀ tí ì di bàbá sùwé ńgbà yẹn kò ì di bàbá sùwé rárá torí nurudeen lorúkọ ẹ̀ kò ì di bàbá sùwé rárá so ìgbà bàbá mèrò bàbá kan wà á máa ń pè ní bàbá mèrò òjòládìpọ̀ so ẹ̀gbọ́n ẹ̀ ìyẹn mọ́mì yakim so mọ́mì fọlákẹ́ so àwọn máa ń wá sí bàbá mèrò yẹn máa ń wo ẹ̀gbọ́n wọn ní ilé wa ní glover so iyàrá wọn rè iyàrá tí mọ́mì mi rè so èrò máa wá ń pélé bàbá mèrò lórí nígbà yẹn wípé bàbá mèrò gbẹndugbẹndu kùn bí ọ̀yà bàbá mèrò so kí ni àwọn àtúrà ti bàbá sùwé so bí bàbá sùwé ṣe pé ṣẹmọ ìgbà àtìgbà yẹn náà ṣe mọ̀ ọmọdé kò jọ pé à ń tẹ̀léra wa kàṣà náà ń tẹ̀léra wa bẹ̀tẹ̀ ẹ̀rù ìdẹ̀rù wà ẹ̀yẹ boyfriend girlfriend. ó ti yé yín bẹ̀tẹ̀ eh. ẹ̀rù wà ń gbà yẹn kì í ṣe àṣehàn torí ẹ̀rù bà mí pé mo yìí lọ sí school pé ṣé màá ṣe ṣe wọ̀n pé kọ́mọ̀ pé mo ní boyfriend ni ṣàṣà ń yọra wa tẹ̀lé so bẹ̀t àwọn kọ̀ọ̀kan tó mọ̀ ọmọ sọ̀rọ̀ mi yé so lọ́rọ̀ kan ṣá bó ṣàṣe ní ohun kàdá tíátà sílẹ̀ nìyẹn so ó wá jẹ́ pé èmi bọ̀dá mi sànyà tó ń ṣe kẹ́só kẹ́sọ̀ yẹn kẹ́sọ̀ yẹn jẹ́ ọmọ ẹ̀gbọ́n mọ́mì mi ṣọlá tó ń ṣe jólójolò ṣọlá tó ń ṣe jólójolò yẹn òun gbọ́gbọ́ ni mo tẹ̀lé ìyá kan náà bàbá kan náà so bá ṣàṣe dá eré sílẹ̀ ní náírà. bọ́lá jẹ́ pé àwọn ẹbí yín gan ló pọ̀ jù ń ẹbí wa ló pọ̀ jù ìyàwó ẹ̀gbọ́n mi èmi ẹ̀gbọ́n mi ọmọ ẹ̀gbọ́n ọmọ mi ni so àwa la pọ̀ jù ń bẹ̀. ṣẹ̀mọ́ wá jẹ́ kí wọ́n bá pé èmi àti bàbá sùn láti tún lọ́gbọ́n tẹ̀léra wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó wá jẹ́ kí kí tètè develop interest sórí tíátà yẹn nígbà tó ní òun fẹ́ dá tíátà sílẹ̀ ṣẹ̀mọ́ kí ọ̀kan bá dá nǹkan kan sílẹ̀ èèyàn kan náà ló máa fi so lórí so bó ṣe rí nìyẹn. ibo wà ní sùwé ti wá jáde. Ah, ẹ ń gbọ́ sùwé mi lọ́sàn-án bàbá mi lóru ọ̀dọ́ bàbá sùwé ni sùwé ti jáde ẹ mọ bí sùwé ṣe jáde ṣe rí à ń pe bọ́ọ̀ì kan gbogbo wọn náà lọ́jọ́ ṣeré pọ̀ lọ́jọ́ jẹ́ bọ́ọ̀ì ní glọ́bà òjé ni kọ́lọ̀n fọ̀rùn kẹ́ òun náà ìyàwó òjé yẹn ń gbà yẹn sùwé ni so òun. lójú ayé lójú ayé àbí. lójú ayé sùwé ni ìyàwó òjé yẹn so ṣàmọ̀ bí ìyàwó òde yẹn pẹ̀lú bàbá sùwé àtòdè àti ẹ̀gbọ́n mi bọ̀dá mi ṣọlá gbogbo wọn àwọn bọ́ìsì yẹn bó ṣe ń ṣe ń glọ́bà bàbá sùwé ṣe wò pé bá ṣe wá dá tíátà lẹ̀ bó ṣe wá kúkú sọ mí ní sùwé nìyẹn torí pé kí ni òun àti sùwé ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ yẹn wọ́n láìka ara wọn gan so bó ṣe wá dá tíátà lẹ̀ ló wá ní bàbá sùwé lòun máa máa jẹ́ èmi á máa jẹ́ sùwé. ẹ bá ní kẹ wò eré wo lẹ fi bẹ̀rẹ̀ sùwé olórí o ẹ̀bà ló jẹ yóò tó bá ṣe rán mo bá pa ẹbí ìyá sùwé. ó lè fi bẹ̀rẹ̀. ẹ sùwé olóyún o ẹ̀bà ló jẹ yóò tó bá jẹ tó bá ṣe rọ́mọ bá pa ẹ̀bì ya sùwé ṣẹ́rí gbogbo ìgbà yẹn òun ni pé mo jẹ́yàn kan tó jẹ́ pé ó yọ olódo gan ìyẹn nínú nínú eré mi ó yọ olódo bàbá mi wá bàbá mi wá gba tíṣà fún mi tíṣà yẹn máa wá ń kọ́ mi ilé tíṣà tó wá ń kọ́ mi ilé yẹn bàbá mi ò mọ̀ pé ó ń ṣe ó ń ṣe tibitibi fún yín ó ń ṣe tibitibi fún oyún bá dé so ìgbà tó oyún dé bàbá mi dẹ̀kẹ̀ ní ṣùgbẹ́kà ló ń ṣe so ó wá di pé tí bàbá mi bá ń ṣe bàtà lọ́wọ́ boyfriend mi yẹn tó fún mi lóyún yẹn tíṣà yẹn a ṣe bẹ́ẹ̀ gbọ́ pé bàtà wà a máa ṣe sí mi a máa ṣe dí sí mi a máa ní ká pàdé ṣẹ́rí ìjọ kan la bá ń ṣe ká pàdé bó ṣe sọ ọ́bẹ̀ ni bàbá sòwò bá ká wa bí yẹn ṣe sọ ọ́bẹ̀ ló bá gbá ọwọ́ mi mú ìyẹn bá du tó ti yẹ yín sìn the next bí oṣù tó tẹ̀lé wọ́n kàn ní pé mò ń sùn mò ń sítọ́ sáyìn oṣù kankan kan bàbá mi wá pé màá mi pé ó dàbí pé ọmọ ló ń mú ánìmì lóyún ìyẹn bàbá sùúrù wá sọ pé màámù dé ọ̀dọ̀ ẹni tí ó fún mi ní oyún tó ìgbà tá a wá lọ tó wá fi ń kọ ni pé sùwé ò lóyún o ẹ̀bà ló jẹ yóò tó bá ṣe rọ́ bá pa ẹbí ìyá sùwé. tó yá hmm. wa nígbà kan nígbà kan ọlá yìí pọ̀ ògo yìí pọ̀ yìí pọ̀ gan fún baba sùwé wọn mọ káàkiri àgbáyé ńgbà yẹn mọ́ládùn kẹ̀kẹ́ lẹ́wọ̀ là ń rí níbo lẹ́yìn wà ń yẹn. ẹ bọ́lọ̀ ń ṣàánú ẹ̀yin ọkùnrin ṣebí bọ́lọ̀ ń dárí jẹ̀yìn ọkùnrin ni ẹ ṣàmọ̀ tó bá ti di pé ẹ máa ní ìyálé ìyálé ìyálé ẹ̀yin wo àwọn fíìmù tó dàbẹ̀ pé ó yẹ kí n máa function nínú àwọn fíìmù Bàbá ló ti fà á láti ilẹ̀ torí gbogbo ìgbà yẹn tó bá fẹ́ lò mí tàjọ ń gbé ní òkè ìpòpò ní àti Bàbá ká má ti lọ gbé mọ́ tó bá fẹ́ lò mí gbà yẹn a máa sọ pé full housewife ni Sùwé o ẹ lè lò full housewife ni ẹ lè lò so ó wà ti jẹ́ kó mọ́ àwọn yẹn lára títí di ọjọ́ òní so ohun tó ṣẹlẹ̀ nìyẹn bẹ̀ẹ̀ tàwọn kọ̀ọ̀kan náà tán bá rí mi wọ́n máa ń sọ wípé ah, àwọn yìí máa pè yín síṣẹ́ o àwọn máa pè yín sẹ́ mo ní àtẹ ah, bá pè mí kí ló dé why not mi ìfilẹ̀ náà mi ìdẹ̀ bàjẹ́ ìjẹ́ pé bóyá wọ̀ náà ti bàjẹ́ ju kábàlẹ́ ìgbó lójú máa tì mí pé bóyá mi ìṣeré mo ní sòwò mo ní mo yìí ṣe o. mọ́ládùn wa ń kọ́. ṣé ìgbà yẹn bẹ́ẹ̀ rọ ni ọkùnrin tí mo sọ gbogbo ìgbà yẹn ṣe mọ̀ pé àríyáde kọ àríyàwó kọjá lẹ́yìn àwọn ọkùnrin ẹ̀yìn àwọn ọkùnrin ẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ náà ọkùnrin ni yín gbogbo ìgbà tó ń gbé mọ́ládùkú yìí náà ṣe gbọ́dọ̀ kòkó tó fún mi sí ni mo wà pẹ̀lú àwọn ọmọ ṣe mọ̀ ọ́fíìsì tàdé gbà ní ní Abẹ́òkúta ní Lẹ́bùté Mẹ́ta ọ́fíìsì yẹn ìgbà tó dẹ̀ ẹ̀ o tó ti yẹ yín sìn ó dẹ̀ di pé mọ́ládùn lọ́dún náà lọ́dún ní èkó bóyá wá bá wa ṣe fíìmù pé bóyá máa ti padà sí Ìbàdàn ni gẹ́gẹ́ ti dẹ̀ máa máa rí táwọn èèyàn wọ́n níbi ṣe tún wà yìí mo jẹ́ èèyàn kan tó tún máa ń ṣe irun ní àdírẹ́sà ni ní máa ń dirun gan irun àwọn ìyá yẹn ọlọ́wọ́ yẹn àti gbogbo ẹ̀ so n tàrí pé gbogbo àwọn kọ́sọ́mà ni wọ́n máa sọ àwọn rí Kọ́lá Dùn ní èbúté mẹ́ta àwọn rì máa níyà bóyá ẹni tẹ́rí bóyá ó jọ yẹn tó ti ṣe tó ti ṣe sínú ẹ̀tọ́ tó ti lọ tó ti padà á ní à báwọn ṣe ń rí yẹn ṣe mọ̀ téèyàn bá ń gbé àdúgbò gan àdúgbò kan bó ṣe máa mú amúra lẹ ṣe máa mọ̀ pé àdúgbò yẹn ló ń gbé nǹkan kan bẹ́ẹ̀ yẹn bó dẹ̀ ṣe díjọ́ kan nìyẹn ti ṣe lọ nìyẹn so ṣe ní tòótọ́ tòótọ́ bí ṣe bá ní ibẹ̀ nìyẹn ibi táwa pè ní ọ́fíìsì pé à ń kólùsì à ń ṣe gbogbo ẹ̀ Àbáṣòye ti tún ibẹ̀ ṣe ó ti gbé bẹ́ẹ̀dì síbẹ̀ ó ti gbé fáànù síbẹ̀ ó ṣáà ti sọ bẹ̀ẹ́dì lé nǹkan kan bẹ́ẹ̀ yẹn nílẹ̀ ni mo fẹ́ ṣe so mo dẹ̀ dọ̀pálẹ̀ fàájì ẹ ẹ ẹ ká máa ká máa pẹ lórí yẹn ká máa pẹ lórí yẹn jù kí lẹ pàdánù nípa Bàsùwé ikú wọn kí lẹ pàdánù. àwọn kò má lè gbàgbọ́ wo ni ẹ lè gbàgbọ́ pàmò ṣe mọ̀ n téèyàn pàdánù ó pọ̀ mo dúpẹ́ pé mi pàdánù àwọn ọmọ mo dúpẹ́ pé mi gbogbo fúnra mi mi pàdánù ẹ̀mí mi mo dúpẹ́ pé àwọn ọmọ ọmọ ìyàwó ọmọ mi pàdánù ẹ̀mí wọn tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ní pé pé èèyàn pàdánù pé ẹ tùwé mi lọ́sàn bàbá mi lóru ẹ mọ̀ pé kò sí kò sí ìyẹn kan àti táwọn èèyàn bá ń fi bá ṣe é fún mi so ìyẹn bẹ́ẹ̀ dẹ́ ẹ̀yìn òwe tó tún máa ń pa tó ti yẹ yín sìn so ṣe mọ̀ kò sẹ́ni tó lè ojú òwe yẹn sìn kò wáyé mọ́ tòun tó ṣẹlẹ̀ nìyẹn. ìjọba bá láǹfààní àti tó ayé wa ṣé wàá sùn náà láǹfààní àti tó ayé wa ṣe fẹ́ wọn. ẹ wo mi lè sọ pé bá ṣe dáadáa. ìyá wa aṣọ aṣọ aṣọ àdúrà wòlíì lẹ́yìn náà ni èmi ò ń ṣe èmi ò ń ṣe wòlíì tó ti yẹ yín sìn mẹ́ńbà lèmi sọ̀rọ̀ mi yẹ bẹ́ẹ̀ mo ti pẹ́ nídìí kérúbù kérúbù and séráfù mo ti wà nígbà ayé bàbá Kìtìgbé ó gbére ẹ ṣáà máa ń gbọ́ prógrámù bàbá Kìtìgbé ní every Thursday nígbà yẹn lèmi ti wà ní kérúbù ní ojú orin nídìí òru so ìgbà tó dẹ̀ ti pẹ́ mo tún kó kúrò ní ìdí òru mo wà ní àwọn agbègbè báyìí ìdẹ̀kọ̀ lè jókòó lásán láì má sin ọlọ́run tó ṣe ṣàṣe gẹ́ẹ̀tì chọ́ọ̀chì yìí nìyẹn tí mo fi wá sí. ọlọ́run tó sì àbí. ẹ̀rí tó sì dẹ̀ tó wá jẹ́ àbúrò mi. àbúrò mi ni o. kí ni èjì bẹ́ẹ̀ ṣe wà yìí. kí ni èjì yìí. jábá fún mi ní ìlú bóyá lè fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi. bóyá àwọn tó ń wò yá ti bẹ́ẹ̀dẹ̀ fún ẹ. àwọn èèyàn tó wò wá. ìjọ́ ni bẹ́ẹ̀dẹ̀ yín. ìjọ́ ni bẹ́ẹ̀dẹ̀ yín báyìí ok january ni bẹ́ẹ̀ dé. january ta ọ̀dà ta fẹ́ mú yìí. january kìíní sixteen. sixteen yes ẹ máa pé sixteen. sixty ọ máa Sixteen. sixty. pé ni máa pé sixty. máa pé sixty. sixty so live at sixty kí ni plan yín. Eh, gbogbo plan ẹ̀dá ọlọ́run ló wà. tàbá ìfọ̀nà àwọn olólùfẹ́ tẹ́kọ̀ ti gbá lùsùn wé gan tọ́ba náà ń jìnnà ìkìlẹ̀ ṣé báwo lè máa ra yín. tọ́ba ní. kọ́ náà ń àwọn fẹ́ celebrate. oh god màá fi gbogbo ara tó màá fi gbogbo ara yọ kí lè lè tẹ̀ àwọn ti dùn jù. ọlọ́run ṣe bẹ́ẹ̀ lọ́gbọ̀n ẹ sọ fún nàmbá yín. fóònù nọ́mbà mi. lọ́ọ̀rẹ́ pè é sí. ok zero eight zero eighty four eighty one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 7807 for your event coverage. Thanks.